ẹ̀yin ènìyàn lé èyí tí bàbá wa Tinubu ṣe yìí ó mà tún dà á mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní ètò kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó yẹ kí wọ́n ṣe fún àwọn ọmọ yunifásitì tó jẹ́ pé wọ́n pátì wọ́n ní bàbá wa Tinubu wọ́n dúró láti gbé ètò yìí jáde padà o wọ́n ní nínú gbogbo owó tí yunifásitì bá pa o wọ́n ní ìdá ogójì ni wọ́n gbọ́dọ̀ máa fi ránṣẹ́ sí àwọn ìjọba lápapọ̀ ìyẹn ni pé nínú owó fọ́ọ̀mù àti owó tí gbogbo yunifásitì bá pa wọ́n ní tí wọ́n bá ti lè pa ọgọ́rùn-ún náírà báyìí wọ́n ní ogójì náírà ń bẹ̀ ni wọ́n fi máa ránṣẹ́ sí ìjọba lápapọ̀ wọ́n ní kí wọ́n sì máa fi ránṣẹ́ sí àwọn ní kíákíá tí wọ́n bá ti pa owó náà wọ́n ní kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé òfin yìí kalẹ̀ wọ́n ní wọ́n ti ṣe òfin yìí tipẹ́ tó jẹ́ pé wọn kò bí ara sí i wọ́n ní kò sí ìjọba kankan tó yà sí láti mú lò wọ́n ní ìgbà tí bàbá wa Tinubu débẹ̀ ni wọ́n rí ètò yìí èyí tí wọ́n ti pa tipẹ́tipẹ́ tí wọ́n kọ̀ gbé sí ẹ̀gbẹ́ kan wọ́n ní bí ìjọba Tinubu bàbá wa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lórí ètò náà ni wọ́n ní bí àwọn tí wọ́n fẹ́ pawó fún bàbá wa Tinubu ṣe dé ni wọ́n ni wọ́n rí ètò yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí lé lórí láti gbé e jáde wọ́n ní bí wọ́n ṣe sọ fún àwọn tó wà ní yunifásitì nìyẹn kí wọ́n bẹ̀rẹ̀ sí fi owó ránṣẹ́ sí àwọn kíákíákíá nìkan máa fi owó náà ránṣẹ́ sí àwọn ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí ariwo ló máa dì Ẹ̀yin èèyàn, ẹ mọ ipò tí àwọn ilé ìwé gíga yunifásítì wa wà ní òde òní. Ẹ mọ̀ pé bí strike bí kan má sanwó déédé, òun ni ó ń bá wọn jà. Ẹ̀yin náà ẹ wo bí àwọn olùkọ́ bí wọ́n ṣe ń daṣẹ́ sílẹ̀ wípé ìjọba jẹ àwọn lówó. Kó wá jẹ́ pé owó tí wọ́n tún wá pa ní yunifásítì tí ò tí tó wọn ná ni ìjọba tún sọ pé kí wọ́n máa dá padà fáwọn. Ẹ̀yin náà wo iye tí àwọn ọmọ iléèwé yunifásítì ń san ó ka àwọn òbí lọ́rùn kì í ṣe nǹkan tó bójúmu rárá ìyá mi àti bàbá mi bóyá gan ni wọ́n ti rí oúnjẹ tó máa jẹ kábèlè tàsé owó yunifásítì èyí tí wọ́n máa san fún ọmọ wọn ẹ tún wá ní nínú owó tí wọ́n bá pa òun èyí tí ò tí ì tó àwọn lẹ́kítọ́rà tí wọ́n máa fi sanwó lẹ́kítọ́rà àbí tí wọ́n máa fi kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ kí wọ́n tún wá máa kó fún ìjọba nínú ẹ̀. À, èyí máa le díẹ̀ o. Ẹ̀yin náà ẹ wò àwọn ọmọ ilé ìwé tán láwọn ń ka kọ̀ǹpútà. Kò sí kọ̀ǹpútà ní yàrá ìkàwé èyí tó gbádùn, èyí tó yẹ kó máa lò. Kí wà ní ẹ̀kọ́ yunifásítì? Kí ló wá fẹ́ dì báyìí ẹ̀yin èèyàn lé? ẹ̀yin aráalé ẹ mọ̀ pé gbogbo ìyànjẹ àti aburú ìfàsẹ́yìn tá a ní ní orílẹ̀-èdè yìí nídìí ìwé ẹ̀kọ́ ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ ìgbà tí ọmọ bá lòun fẹ́ ka computer science tó jẹ́ pé kọ̀ǹpútà tó yẹ kó lò kò sí ní iléèwé wọn á máa ní káwọn ọmọ máa gbé kọ̀ǹpútà wá láti ilé wọn ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó bójú mu ẹ̀yin ènìyàn lé ẹ mọ̀ pé tí nǹkan ò bá fa ojú ro fún àwọn ọmọ yunifásitì kò ṣe nǹkan tó dáa fún àwùjọ wa kò ṣe nǹkan tó bójú mu rárá nígbà tí ọmọ bá lọ ilé ẹ̀kọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó fi kẹ́kọ̀ọ́ kò rọrùn fún un ibẹ̀ lẹ ti máa rí àwọn ọmọbìnrin wa tó jẹ́ pé wọ́n máa máa lọ ṣiṣẹ́ aṣẹ́wó nítorí pé kí wọ́n bàa lè rí owó iléèwé san nígbà tó jẹ́ pé bàbá àtìyá wọn ò ní owó lọ́wọ́ láti fi san owó iléèwé wọn ìjọba ò dẹ̀ rọ gbé nǹkan tó rọrùn fún wọn láti ṣe láti fi rí owó iléèwé wọn san. Ẹ̀yin ènìyàn lé, ẹ̀yin ènìyàn lé, ẹ wo ìgbà bàbá wa Awólọ́wọ̀, nǹkan rọrùn dáadáa. Gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó lè mú ẹ̀kọ́ rọrùn, òun ni bàbá wa Awólọ́wọ̀ náà gbé kalẹ̀. Ṣùgbọ́n ní ìsìn, nǹkan tó le, tó le, tó le, tó le ló ń ṣẹlẹ̀ sí yunifásítì. Àwọn ọmọ gan ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ti sú torí ojoojúmọ́ ni wọ́n fi ń fi owó kún owó ilé ẹ̀kọ́ tó jẹ́ pé wọn ò lè san. Ẹ̀yin náà wò ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ òun ló lọ sí yunifásítì tó jẹ́ pé nígbẹ̀yìn gbẹ̀yìn sàtífíkẹ̀tì wọn wọ́n máa lọ máa fi ṣe iṣẹ́ míì ni nígbà tí wọn ò bá ríṣẹ́ láwùjọ. Ẹlòmíì báyìí ó ti graduate láti bí ọdún mẹ́wàá tó jẹ́ pé kò sí iṣẹ́ nílùú tó jẹ́ pé sàtífíkẹ́ẹ̀tì wọn wọ́n gbé sábẹ́ bẹ́ẹ̀dì wọn ni ẹ máa rí graduate tó ń wa kabúkabú kiri kébi má bàa lù wọ́n pa àbí kẹ́ ẹ máa rí graduate tó ń ṣe iṣẹ́ bíríkìlà bírí sọ pé kí ebi má máa pa wọ́n kú ìjọba bàbá wa Tinubu ẹ gbé ìgbésẹ̀ fún àwọn ọmọléèwé àwọn ọmọ yunifásitì láti rí ẹ̀kọ́ tó rọrùn ní ìgbà tí wọ́n bá wà ní. <laughs> ìjọba ẹ gbé ètò gidi kalẹ̀ fún àwọn ọmọ yunifásitì ẹ ṣe ètò bí ó ṣe máa rọrùn láti kàwé wọn ẹ ṣe ètò bí ó ṣe máa rọrùn fún àwọn tó jẹ́ lẹ́kítọ́rà wọn láti rí owó wọn gbà lásìkò ṣùgbọ́n kẹ́ tó wá máa ní kán máa kó nínú owó tán bá pa ní yunifásitì kan máa kó wá fún ìjọba ṣé nǹkan tó bójú mu ni àbí ṣé nǹkan tó rọrùn ni ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí wò dáadáa o ẹ̀yin ènìyàn lé ẹ̀yin náà mọ̀ pé àwọn ọ̀dọ́ tá a ní àwọn ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká ṣe nǹkan tó bá rọrùn fún àwọn ọ̀dọ́ ẹ̀ tí wọ́n á fi máa ròyìn láéláé wípé ìjọba tó wà lórí ìtẹ́ nìsín wọ́n ṣe ohun ìdẹ̀ra fáwọn wọ́n ṣe ohun tó rọrùn fáwọn wọ́n ṣe ohun tó bójúmu fáwọn Bàbá wa Tinubu wọ́n ṣe èyí dáadáa nítorí pé bí wọ́n ṣe gbọ́ pé wọ́n fẹ́ máa gba ogójì nínú owó tán pa ní yunifásítì ni wọ́n ti wọ́gi lé. Wọ́n ní rárá àwọn ò fi ara mọ́. Nítorí pé wọ́n mọ̀ pé ìwé ó jẹ́ kókó fún àwọn ọ̀dọ́. Wọ́n mọ̀ pé ìwé ó jẹ́ kókó fún ọjọ́ iwájú àwọn ọ̀dọ́. Bàbá wa Tinubu Ọlọ́run á ràn yín lọ́wọ́ nítorí pé ẹ fagilé owó yìí tí wọ́n fẹ́ máa gbà kò bójúmu rárá fún wọn láti máa gbarú owó bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn lé ẹ̀yin náà mọ̀ pé àwọn ẹlòmíì tó ń ṣiṣẹ́ lábẹ́ bàbá wa jẹgúdújẹrá ni wọ́n oníjẹkújẹ ni wọ́n bàbá wa lè má mọ̀ sí ètò yìí ìgbà tí ó bá di pé wọ́n fẹ́ máa gbowó yẹn ni ọ̀rọ̀ yẹn máa hàn sí bàbá wa bàbá wa Bọ́lá Tinubu wọ́n ń gbìyànjú ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan náà lójú wọn máa máa tó ṣó àwọn nǹkan míì tójú wọn bá tó wọ́n á gbìyànjú láti dun àwọn mẹ̀kúnnù nínú wọ́n á dẹ̀ gbìyànjú láti ṣe èyí tó bá yẹ kó ṣe ààrẹ ṣe nǹkan tó yẹ kán ṣe o wọ́n dẹ̀ ti mú ọ̀nà wọ́n ti mú ọ̀rọ̀ yìí wọ́n ti mú dá àwọn mẹ̀kúnnù lójú wípé wọn ò ní gba owó kankan lọ́wọ́ yunifásitì o nítorí wípé owó tí wọ́n ń gbà yìí àwọn fẹ́ kàn fi máa san owó lecturer so that wọn ò ní máa strike àbí kí lecturer máa daṣẹ́ sílẹ̀ kò ń ṣe nǹkan tó bójú mu rárá. bàbá wa Tinubu ẹ ṣèyí tó dáa o àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á fún yín ṣe o ẹ̀yin ènìyàn lé láti iléeṣẹ́ Mashola Gist TV láti mú ọ̀rọ̀ yìí wá please share like and subscribe god bless you all.